ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèní bí a ṣe gbọ́ o. bí a ṣe gbọ́ wọ́n ní olórí Tóbi wọ́n ní ó lọ sí pálásì kábíyèsí láti lọ rí kábíyèsí lórí ọ̀rọ̀ ọ̀ǹkù ẹ̀ èyí tó jẹ́ pé wọ́n ń sọ kiri nípa bí ó ṣe fẹ́ gba oil and gas company mọ́ Queen Naomi lọ́wọ́ ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèní. wọ́n ní olórí Tóbi rí pé ọ̀ǹkù gbogbo àwọn ìwà tó ń wù kò bá lára mu wípé ṣe ló ń ṣe bí ìgbà tó jẹ́ pé fámìlì wọn àwọn náà ni oil and gas company wọ́n ní ìgbà tó wá gbọ́ nípa àrá tó sán nínú pálàsì yìí wọ́n ní Tóbi gba pálàsì lọ láti lọ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀nkù ẹ̀ yìí pẹ̀lú kábíyèsí ṣùgbọ́n wọn jẹ́ kó rí kábíyèsí wọn fẹ̀ǹsì ẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ tútù ṣì wà lára ẹ̀ ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin ọlọ́ olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé àf fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní masholagist tv ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly wọ́n ní olórí Tóbi wọ́n ní ó wá sí inú palace láti wá rí kábíyèsí lórí ọ̀rọ̀ òǹkù ẹ̀ yìí ṣé ẹ mọ̀ pé aṣọ gist èyí ní last week ni pé Queen Naomi lọ sí Àbújá láti lọ uncle Tóbi kúrò ní oil and gas company wọn pẹ̀lú àṣẹ lẹ́tà èyí tí wọ́n gbà lọ́wọ́ lọ́ọ̀yà tí wọ́n ní pé ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ní uncle Tóbi ń béèrè lọ́wọ́ wọn Queen Naomi pé àṣẹ wo náà ní láti wá lé àwọn wọn ni wọ́n dẹ̀ pé kábíyèsí lórí fóònù wọ́n dẹ̀ gbé fóònù fún ọ̀nkò tóbi wọ́n ní kábíyèsí dẹ̀ nìkan kó ẹrù wọn kan kúrò ní inú complain yẹn immediately nǹkan tí a gbọ́ nìyẹn ṣùgbọ́n wọ́n ní olórí tóbi wá nítorí tọ́ndà èyí tó ṣẹlẹ̀ nínú palace pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ní àwọn olórí o wọ́n lucky. ní táìmì yẹn ni ò wípé next time wọn ò ní lọ́kì wọ́n ní ó wá tan ìmọ́lẹ̀ sí pé òun kọ́ lòun ránkùn ní gbogbo iṣẹ́ tí ọ̀nkù ń jẹ́ ní Àbújá o. bí ẹ ṣe mọ̀ wípé kábíyèsí ra ilé fún olórí tó bíi four hundred and million naira house wọn ní ibẹ̀ ló ń gbé lẹ́kọ̀ọ́ bá ṣe gbọ́ ni o torí mi ìbá olórí tóbi débẹ̀ o bọ̀ wọ́n ní ibẹ̀ ló ń gbé àwa náà rí lórí social media nígbà tó ń ṣèkómọ inú ilé yẹn ló wà ẹ̀yin èèyàn lé wọ́n ní thunder yìí wọ́n ló bá lẹ́rù gan-an wọ́n ní ààyè ẹ̀já nígbà tó gbọ́ ọ̀rọ̀ thunder yìí wọ́n ní torí ẹ̀ ló fi wá tètè wá tọpinpin sí gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti ọ̀nkù ẹ̀ bí a ṣe gbọ́ wọ́n ní ifá prince tó wà ní ibi tí àrá yẹn ti sán lọ́jọ́ yẹn wọ́n lọ ní ẹnikẹ́ni tí ò bá jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tán ti ṣẹ̀ nínú palace láti confess wọ́n ní tí àrá ìbá tún sán wọ́n ní ẹni bẹ́ẹ̀ ó máa fara gbá o wọ́n ní so wọ́n ní bóyá nǹkan tí olórí Tóbi fi tètè wá ro ẹjọ́ tiẹ̀ nìyẹn fún kábíyèsí ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly ni o. ẹ̀yin èèyàn lé ẹ̀dẹ̀mọ́ pé àrá yìí ó lè bá wọn ní ibi tí wọn rò tẹ́lẹ̀ ẹ mọ̀ pé àrá yìí ó lè bá wọn nu inú living room àbí kó bá wọn ní inú ìyẹ̀wù wọn ibikíbi ni àrá yìí ti lè bá wọn wọ́n ń sọ fún wọn ní ìsìn kan tètè máa kà kán máa jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tán ti ṣe wọ́n nítorí ẹ̀ ní olórí tóbi fi wá sí pálásì kábíyèsí láti wá sọ fún kábíyèsí pé òun ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ńkù òun o òun kọ́ ló ní kó lọ jókòó sí Àbújá o pé láti wá tọpinpin sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ èyí náà rí i pé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ nínú pálàsì kábíyèsí tó jẹ́ pé látìgbà tí bàbá wa ti fẹ́ àwọn ìyàwó yìí wọn ò lè sùn wọn ò lè wo wàhálà yìí ti pọ̀ jù nítorí pé ọlọ́run nífẹ̀ẹ́ kábíyèsí so much lẹ sì fi ń rí kábíyèsí tó ń lo good torí frustration yìí lórí àwọn olórí yìí frustration yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ̀yin èèyàn lé kí ló dé kí ló dé ṣé bàbá wo ń fẹ́yàwó ni wọ́n fẹ́yàwó ni ah wàhálà yìí ga èèyàn lé ẹ̀dẹ̀mọ̀ wípé tóbi ò lè rí kábíyèsí ní wọn nítorí pé ẹ̀jẹ̀ tútù ó sì wà lára ẹ̀ wọ́n ní àwọn ọmọ ẹ̀ ò tí ì pé oṣù mẹ́ta wọ́n ní kábíyèsí ò lè rí obìnrin tó bá fún ọmọ lọ́yàn àbí tó bá jẹ́ pé ọmọ sì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ó sì ń dà lára ẹ̀ nǹkan tá a gbọ́ nìyẹn o mi mọ̀ bóyá lóòótọ́ ni o wọ́n ní pé ṣẹ̀mẹ̀ pé tóbìnrin bá ti bímọ máa máa ṣe nǹkan oṣù wọ́n ní kò yẹ kí kábíyèsí rí i wọ́n ní so ká ní ó kábíyèsí rí i ni wọ́n ní ànádá wàhálà ló tún máa dá sílẹ̀ fún kábíyèsí nǹkan tá a gbọ́ nìyẹn mi ò mọ̀ bóyá lóòótọ́ ni kábíyèsí òun rí ẹni tó bá tó bá ẹ̀ṣẹ̀ bímọ ṣùgbọ́n mo mọ̀ pé ọmọ tuntun ni wọ́n ní wọn kì í rí àfi tọmọ yẹn bá pé oṣù mẹ́ta nǹkan tí mo gbọ́ nìyẹn so wọ́n ní pé wọn ò jẹ́ kí olórí tóbi wọlé o pé wọ́n fẹ̀ǹsì nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bí wípé kábíyèsí ò lè rí nítorí pé ara ẹ̀ sì tutù wọ́n ní wọ́n fẹ̀ǹsẹ̀ wọ́n ní kò yẹ kí Tóbi wá sí inú palace ọ̀ǹtẹ̀ ìgbà tí àwọn ọmọ yẹn bá tó oṣù mẹ́ta àbí mẹ́rin láti lè welcome àwọn ọmọ yẹn pẹ̀lú tobi wá sí inú palace ìgbà yẹn náà máa ní wọ́n máa ń gbé àwọn ọmọ yẹn ìgbà yẹn náà máa ń gbé wọn wọ ìgbàlẹ̀ wọn á ṣẹ̀ṣẹ̀ wá gbé ọmọ yẹn lé kábíyèsí lọ́wọ́ wọ́n máa fi ìlẹ̀kẹ̀ sí àwọn ọmọ yẹn lọ́wọ́ tó bá jẹ́ ti kábíyèsí ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan náà ń sọ lórí social media nípa àwọn ọmọ tí Tóbi bí èmi ò èmi ò ní gbé gist yẹn nǹkan tí mi dẹ̀ ní fi gbé ni pé a lè sọ bóyá àwọn ọmọ kábíyèsí ni wọ́n àbí bóyá wọ́n ń ṣọmọ kábíyèsí kábíyèsí ló mọ̀ bóyá ọmọ wọn ni ṣùgbọ́n ìdí tó fi máa múlẹ̀ òní tán bá gbé àwọn ọmọ yẹn wọ inú ìgbàlẹ̀ tán bá gbé wọn wọ inú ìgbàlẹ̀ tó bá jẹ́ ọmọ kábíyèsí ni wọ́n a máa mọ̀ ń gbà yẹn so torí ẹ̀ ni mi fi sọ gist yẹn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ torí gbogbo àwọn èèyàn náà ń sọ kiri but èmi o Mashola Gist TV ò ní gbèrú gist báyìí because children nǹkan nǹkan ìdùnnú ni àwọn ọmọ jẹ́ nǹkan ayọ̀ ni àwọn ọmọ jẹ́ so ẹ̀yin èèyàn lé wọn ni pé wọ́n fẹ́ǹsì tóbi láti wọnú palace nítorí wípé kò yẹ kó sì rí kábíyèsí wọ́n ní ká ló rí kábíyèsí ni wọ́n ní nǹkan tá à ń sọ yìí kọ́ làbá máa sọ bí a ṣe gbọ́ nìyẹn allegedly wọ́n ní kábíyèsí bínú pé kí ló wá ṣe nínú palace ṣé àwọn ránṣẹ́ sí i kí ló dé tó wá ṣó yẹ kó tì wọnú palace wọ́n ní kábíyèsí bínú gan-an wọ́n ní bí a ṣe gbọ́ allegedly wọ́n ní kábíyèsí ní kó padà sí ibi tí àwọn fi sí kò dẹ̀ gbúdọ̀ wá sí inú palace mọ́ ipe àsìkò tí tó láti wá sí inú palace nǹkan tó ní kábíyèsí sọ fún allegedly nìyẹn ẹ̀yin èèyàn lé. Hmm ẹ wo àrá tí wọ́n ló sán nínú pálàsì yẹn kì í ṣe àrá kékeré o kì í ṣe àrá kékeré o wọ́n ní àrá yìí wọ́n ní àwọn ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé wọ́n ń da pálàsì rú àwọn ló fẹ́ fi báwí o wọ́n ló dẹ̀ ń wọ̀nù wọn nítorí ìmí tó bá máa sán nǹkan míì ló máa ṣẹlẹ̀ bí a ṣe gbọ́ nìyí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa o adúpẹ́ lọ́wọ́ ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin ẹ káàbọ̀ sí mashola gist tv bí ẹ ṣe ń subscribe ten like ten comment ọlọ́run elédùnmarè ọwọ́ tẹ fi ń ṣe yẹn á bá mi bù sí ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò kéèké ni ọwọ́ yín á máa lọ ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mashola gist àti ẹ̀yin tó jẹ́ pé old subscribers ní gbogbo yín la kí ẹ ṣé torí yorùbá ní ẹni tó bá dúpẹ́ orí àná á rí mi gbà ọlọ́run elédùmarè á bá mi sọ yín ní ẹ̀san rere o ẹ ní fi ọwọ́ gbọ́mọ sin o ní agbára ọlọ́run ìbùkún rẹpẹtẹ ló máa jẹ́ tiyín ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.